so much. I remain Temitope Ibrahim. Thank you. Fresh FM Kuta 107.9 Fresh FM 107.9 Abel Kuta kilẹ̀ falafala. ìtẹ̀gbẹ̀gbẹ̀ rédíò. gbọ́ bó tó ṣe ti bí ìwúfà. filẹ̀. Fresh 107.9 FM. lábẹ́ Olúmọ ó ṣe dáadáa gan-an. fresh one note oh seven point nine fm lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. àpọ́nlé lásán ni ìyá kà kò sí ìyá tó wà ní kà tí a ò mórúkọ ẹ̀ bẹ́ẹ̀ sì ni àsọjù ni pé adìyẹ ní itan mẹ́ta bó bá ṣe tó bó sì ṣe mọ tó bá pé bẹ́ẹ̀ la ṣe fẹ́ sọ méjì péré ni tan adìyẹ nǹkan kan tí mo mọ̀ tó sì dá mi lójú ni pé ẹ̀ gbélé gbọ́ ẹni nọ́ọ̀sì sì níbi òkú àná ẹ̀ ìròyìn etí ọba ńlẹ́ etí ọba lóko rèé láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta adéyínká adégbètè lórúkọ tèmi ojúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà oníkànga o. ọgbọ́n ń bẹ nínú omi àgbọn torí pé àwa márídìí ni bómi ṣe dénú àgbọn ṣùgbọ́n àìlóye lórí òmùgọ̀ kò jẹ́ kó mọ̀ pé àkèrè ó papọ̀ mọ́pọ̀lọ́ ọlọ́gbọ́n ò jàgbọ́n kó tó gbọ́n òmùgọ̀ ò sì mú ògùrọ̀ kó tó gọ̀ olódùmarè ló dẹ́ nígbọ́n kó máa fojoojúmọ́ ṣe bí ọlọ́gbọ́n àlàyé kádàrá òpin síbì kan ló jẹ́ ká gbà pé ọgbọ́n òpin sórí ẹnìkan olódùmarè ló fi ṣàdètú fáráyé tí kò sì sí bàbá ńlẹ̀ ẹni tó yé ìròyìn etí ọba ńlé etí ọba lókòrè láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta èmi e ni olúfẹ́mi oyinẹ̀kan oníkànga àgbọ̀n ọgbẹ́ èdè èdè tó ń bẹ lúgbúlùgbú nínú kànga mi láàárọ̀ yìí. ok o oh, lálàlẹ́ nì. bàbá oníbalẹ̀ ọ̀ndíọ̀n. ẹ eh? balẹ̀ ọ̀ndíọ̀n. balẹ̀ ọ̀ndíọ̀n. ẹ eh. kí ni ìtumọ̀. o gbọ́ fọlárin tí mẹ́sì ṣẹ̀ṣẹ̀ gba yẹn ọ̀ka búrò tiwa ni. dọ́nà. àwọn tiwa ló dàgbà sí ní alápákó. dọ́nà ok dọ́nà ta ló máa ń túmọ̀ bọ́ọ̀lù fún ẹ torí mi rí ẹ́ndì bọ́ọ̀lù rí <laughs> ok èyí tó ti ń tó gbùrọ̀ lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn yẹn ìbẹ̀rù tí máa lọ ń gbọ́ bó ṣe ń lọ torí díẹ̀ ẹ tó bá bá mi jiyàn láàárọ̀ tó bá bá mi jiyàn láàárọ̀ wọn dárúkọ pílẹ̀yà mẹ́ta ní Chelsea. mo mọ̀ náà. Yeah. Passport sáfìsì akíndélé pásítọ̀ ẹ̀kọ́ wálé bákàrè dìjẹnú ni. ẹ wo ẹ jẹ́ ká wo àwọn òwe ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò lówùrọ̀ tòní bí yàrá ní kí wọn dó ti ti Mr POS yìí <laughs> èèyàn níbí rè ni. àwọn ìwé ìròyìn ọlọ́kan òjọ̀kan ló tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò lónìí lára àwọn ìwé ìròyìn náà láti rí ìwé ìròyìn Guardian Punch Vanguard ìwé ìròyìn Diesel pen pushing àti ìwé ìròyìn daily trust. èmi ní ìwé ìròyìn the punch ìwé ìròyìn premium times ìwé ìròyìn daily independent ojú òpó ìròyìn platform times àti ojú òpó ìròyìn tropic reporter. àwọn àkọlé ọlọ́kan òòjọ̀kan ló wà lójú ìwé àwọn ìwé ìròyìn tí ó tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò lówùrọ̀ òní àwọn ọlọ́pàá méjì ló di àwátì bí àwọn agbébọn bí wọ́n ṣe gẹ̀gùn dé ọkọ̀ àtọwọ́rìn àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ ebonyi inú ìwé ìròyìn Premium Times nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ yìí àkórí kan rèé ń bẹ̀ tó sọ wípé lórí ti àjàkálẹ̀ àrùn àkóràn Omicron wọ́n ní ó ti ń rúgbó bàbá yìí o gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ilẹ̀ Canada wọ́n ti ṣe àwárí àwọn kan tí wọ́n lùgbàdì àjàkálẹ̀ àrùn náà tó sì jẹ́ pé gẹ́gẹ́ bí àyẹ̀wò ṣe fi wọ́n ọmọ Nàìjíríà ni wọ́n wá ní ní báyìí ó ṣeé ṣe kí wọ́n bẹ́ẹ̀ gidi ní orílẹ̀-èdè Nàìjíríà láti má ta kọ́ṣọ́ sí Canada kúlẹ̀kúlẹ̀ ń bọ̀ nínú ìwé ìròyìn in the punch. má sọ fún mi pé o gbọ́ ìwé ìròyìn premium times ló mú àkọlé yìí wá wípé ètò gbígba àwọn ọlọ́pàá constable sẹ́nu iṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ báyìí ìwé ìròyìn Premium Times. nínú ìwé ìròyìn The Punch eléyìí tó jáde láàárọ̀ yìí àkórí kan rèé ń bẹ̀ tó sọ wípé àwa ò ṣe lòdì sí àtúntò nǹkan kan ṣe léyìí tá à ń béèrè fún òní ìdásílórílẹ̀‐èdè Biafra IPOB ló wí bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn The Punch. lórí ti àjàkálẹ̀ àrùn COVID-19 èyí tí ẹ̀yà tuntun Omicron ṣẹ̀ jáde orílẹ̀-èdè Nàìjíríà ní ẹ wò ìṣẹ̀lẹ̀ agẹ̀gùn kò ní ríbi wọlé ìjọba ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn nation. nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí ṣe bí owó kíkà bá rú ọmọdé lójú àwọn òbí ẹ̀ ní kó tọ́ lọ lórí àtúnṣe sí òfin ti ètò ìdìbò nílẹ̀ wa buhari kọ̀wé sí àjọ inec ó sì ń béèrè fún àmọ̀ràn lórí ètò fífọ́ ọmọ òye kalẹ̀ yẹn ètò ìdìbò abẹ́nú onítàràtà direct primaries àtàwọn nǹkan míì nínú ìwé ìròyìn the punch. Hey, hey. ọ̀kẹ́ àìmọye owó náírà ló jóná nínú ìṣẹ̀lẹ̀ náà kan tó tún ṣẹlẹ̀ ní Mùṣín ìwé ìròyìn nation. nínú ìwé ìròyìn ti punch ṣé a kì í bọ́ àgbà à ń yó àgbà ni látàrí ti àjẹ́lẹ̀ owó ìfẹ̀yìntì àtàwọn àjẹmọ́nú mìíràn àwọn ọmọ ẹgbẹ́ wa ń kú lọ ẹ ṣíjú àánú wò wá àgbáríjọpọ̀ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́kìtì ni wọ́n rawọ́ ẹ̀bẹ̀ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn the punch. àwọn agbébọn wọ́n pa ọlọ́pàá méjì wọ́n sì dáná sun òkú wọn níbo ẹjẹ́ àpàdé nínú ìwé ìròyìn pen pushing. nínú ìwé ìròyìn traffic reporters tó jáde láàárọ̀ yìí àkọlé kan rèé ń bẹ̀ tó sọ wípé ṣé àníyàn wàrà òun la fi ń jẹ bómúbómú àníyàn iyọ̀ òun la fi ń jomi torógbìn àwọn òbí yìí wọ́n ń fèrè gọbọ́ì lórí owó tí wọ́n ti ná lẹ́yìn lórí torí náà ẹ kó ipa tó jọjú nínú ètò agùnbánirọ̀ ilé wa kí gbèsè ayé kó lè nítumọ̀ kẹ́ ẹ lè padà sún ẹ̀sọ́ lẹ́yìn ìwọ́ ọ̀la ọ̀gá àgbà pátá fún àjọ NYSC ló sọ fáwọn ọ̀dọ́ tí wọ́n fẹ́ kópa nínú ètò náà bẹ́ẹ̀. lórí ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ náà rèé olùdarí nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn kégbàjarè lórí bí àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ṣe ka ẹ̀kọ́ kún mọ́ ìwé ìròyìn pen nínú ìwé ìròyìn daily independent tó jáde láàárọ̀ yìí àkọlé kọrin ń tó sọ wípé òtútù burú àwọn èèyàn tí wọ́n kó sínú ìkẹ́kùn pẹ́yẹpẹ́yẹ ajínigbé lórí máa ti kó yọ gẹ́gẹ́ bí ọkọ̀ bàálù tó ṣiṣẹ́ ọmọ ogun ojú òfurufú nílẹ̀ wa bó ṣe lọ gbọ́n ibùdó àwọn agbésùmọ̀mí kan yẹ́bẹ́yẹ́bẹ́ tí wọ́n sì gbẹ̀mí ọ̀pọ̀ wọn nínú ìwé ìròyìn daily independent nínú ìwé ìròyìn daily post láti rí àkọlé eléyìí níbi tí àwọn ogun léńdé ti ń ké gbàjarè wípé àwọn ń kú lọ o látàrí bí ojú àwọn ṣe ń rẹ́dẹ̀rẹ́dẹ́ níbi tí ìjọba kó àwọn sí làbújá ìwé ìròyìn Daily Post. ìròyìn etí ọba ńlé etí ọba lókòrè e láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ lè darapọ̀ lójú òpó Facebook fresh one oh seven point nine fm lábẹ́òkúta lẹ́ máa ṣáàṣì fún ẹ láìkí ẹ̀ kẹ́ ẹ máa wá ketekete kẹ́ ẹ máa wá fi àwọn kọ́mẹ̀ntì ń ṣọwọ́ síbẹ̀ ní ìbámu pẹ̀lú àwọn ìròyìn tá a ti kà kẹ́ ẹ sì máa bá wa ṣíyà rẹ̀ kó lè délé kó dóko ṣáájú àkókò yẹn nìṣó níbẹ̀. listen up The administration of His Excellency, Prince Dakbo Abiodun, in his magnanimity, has come up with a special arrangement to pardon those that have erected structures on government land in an ongoing ratification program called Property Registration Program. Listen to the following areas. Ladiri Ìkẹrẹ̀kú Lokuta Ìjẹun Lukose Abulioko Agureti, Agúnretí. Mòwe, Ìbàfò, Orimerumo Màgbòrá Makọ́gi, Ṣèfíù Ṣọ̀tẹ̀, Ayétòrò, Lókòsí, Sèídù, Ògìjọ, Ìlara, Àgùntóyè, Shimawa And Ìlaro LUD. Residents living in these areas are advised to contact Ogun State Land Administration and Revenue Management System, OLAMS, for immediate ratification of their property and processing of their C of O to avoid unnecessary worries in future. Log on to www.olams.ogunstate.gov.ng or send an email to olams at ogunstate.gov.ng or call the OLAMS team on 0700 9999. Ogun State Land Administration and Revenue Management System, OLAMS, creating wealth from land toothpaste. It's like having your personal dentist at home. Strengthens teeth, fights teeth cavities, combats tartar buildup, whitens teeth, freshens breath, reduces plaque, and ensures healthy gum. Oral Care Toothpaste, 12-hour dental protection system, extra fresh gel, protects from tooth decay. Oral Care Toothpaste. Love in my total self káàbọ̀ padà ìròyìn etí ọba ńlé etí ọba lóko ń tẹ̀síwájú láti lè rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ọ̀rọ̀ tí ó bá ti ní í ṣe pẹ̀lú àlàáfíà kì í ṣe ọ̀rọ̀ tí èèyàn fi ń pamọ́ sí abẹ́ aṣọ òun ló lọ ní ìbámu pẹ̀lú ìròyìn tí a ó fi ṣíde ètò ti òwúrọ̀ yìí níbi tí àjọ elétò ìlera ní àgbáyé who ti ń sọ lánàá wípé ẹ̀yà àjàkálẹ̀ àrùn coronavirus èyí tí wọ́n pè ní omicron yìí ló jẹ́ èyí tó burú jáì gan tó sì ti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè máa tilẹ̀kùn ẹnu àlá wọn àjọ elétò ìlera lágbàáyé ní àjàkálẹ̀ àrùn covid-19 ẹ̀yà omicron yìí jẹ́ èyí tí èèyàn ò gbọ́dọ̀ fi ṣeré torí pé ó yára gbẹ̀mí èèyàn ìwé ìròyìn Guardian ló sì kọ ìròyìn náà. ìwé ìròyìn ti punch láàárọ̀ yóò ṣàìkọ nípa omicron tó ń sọ wípé ṣé bẹ́rù ẹni ò bá pọ̀ a kì í tọpasẹ̀ oníyangi o nínú ìwé ìròyìn ti punch níbẹ̀ ni àwa ṣàjẹmàṣẹ́ lẹ́ka ètò ìlera lọ́jọ́ ajé àná tí ń lu agogo ìkìlọ̀ wípé ní báyìí o ó ṣeé ṣe kí orílẹ̀-èdè nàìjíríà ó ṣeé ṣe kí ilẹ̀ canada kó bẹ́ẹ̀ gidina wọn o látàrí wípé wọ́n ti kẹ́fín àjàkálẹ̀ àrùn covid-19 ẹ̀yà rẹ̀ tí wọ́n pè ní omicron One variant wọ́n ní ní báyìí o wọ́n ti kẹ́fìn ẹ̀ láàrin àwọn arìnrìn-àjò méjì eléyìí tí wọ́n wá láti orílẹ̀-èdè nàìjíríà sí canada àwọn onímọ̀ nípa ètò ìlera lára èyí tá a ti rí ìgbìmọ̀ tẹ̀ kótó kan tó ń túṣu désàlẹ̀ kòkò lórí àjàkálẹ̀ àrùn covid-19 ọ̀jọ̀gbọ́n oyèwọlé tọmọrí tó sọ lẹ́yìn nínú ìfọ̀rọ̀wérọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú ìwé ìròyìn pọ́ǹtì ló kàn mínú wípé ní báyìí o wọ́n ti ṣe àwárí àjàkálẹ̀ àrùn covid-19 ẹ̀yà omicron variant náà wọ́n ní ní báyìí wọ́n ti ṣàwárí ẹ̀ lára àwọn ọmọ nàìjíríà méjì nígbà tó dé tí wọ́n dé canada níbẹ̀ òun làṣírí ti tú tọmọ rí ló wá bẹnu àtẹ́lu àjọ tó ń dábọ̀ àjàkálẹ̀ àrùn lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn ncdc látàrí bí wọ́n ṣe kùnà láti tètè ti ṣe àwárí ẹ̀ láti bí yìí kó tó di pé nígbà tó ṣẹ̀wá táwọn yẹn ṣẹ̀wá dáhùn ni wọ́n ààbò àjàkálẹ̀ àrùn lórílẹ̀‐èdè nàìjíríà ncdc kí ni wọ́n ṣe ó jẹ́ kó ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn yàrá àyẹ̀wò òun ló wà ńlẹ̀ ní nàìjíríà ń bi tó jẹ́ pé wọ́n ti lè ṣe àwárí àjàkálẹ̀ àrùn àkóràn omicron náà láti gbàṣẹ ìlànà èlé ètò kan onípele-ìpele tí wọ́n pè ní genomic sequence wọ́n ní níbẹ̀ ìlànà yìí ni wọ́n máa ń gùn lé láti ṣe àwárí àjàkálẹ̀ àrùn omicron ọwọ́ ni ó ṣe ní láàánú wípé àwọn yàrá àyẹ̀wò ń bẹ̀ tí wọ́n ti lè ṣe àwárí àjàkálẹ̀ àrùn náà ṣùgbọ́n àjọ ncdc wọ́n ń fi àwọn yàrá yìí sílẹ̀ wọ́n ń gbé gbogbo àyẹ̀wò tí wọ́n bá ti ṣe kẹ̀tíkẹ̀tí lọ sí south africa kò yẹ kó rí bẹ́ẹ̀ ìwé ìròyìn the punch tó jáde lónìí níbẹ̀ lẹ ti máa rí nínú ìwé ìròyìn daily post níbẹ̀ ni àtibá ìròyìn eléyìí pàdé ibi tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ti sọ pé lónìí yìí ni òun yóò fi ìlànà tuntun síta èyí tí ó ní ṣe pẹ̀lú rírìn ìrìn àjò wá sí orílẹ̀-èdè nàìjíríà bí kúrò lórílẹ̀-èdè nàìjíríà tó sì jẹ́ ìgbésẹ̀ kan gbòógì láti lè fi dènà ẹ̀yà covid-19 ìyẹn omicron variant yìí kó má bàa wọ ilẹ̀ wa nàìjíríà ọ̀rọ̀ yìí ni a ká mọ́ ẹnu ọ̀gá kan fún ìgbìmọ̀ amúṣẹ́ṣe fún aláṣẹ lórí dídènà ìtànkálẹ̀ àjàkáràrùn covid nineteen murtala muhammad ẹni tó sọ̀rọ̀ náà di mímọ̀ lánàá ọjọ́ ajé lákòókò tó ń fikùn lukùn pẹ̀lú àwọn oníròyìn ẹ̀yà covid nineteen omicron yìí òun ni wọ́n ṣe àwárí ẹ̀ ní orílẹ̀-èdè south africa ní ọjọ́ kẹtàléní ogún oṣù kọkànlá ọdún yìí àjọ elétò ìlera lágbàáyé sì jẹ́ kó di mímọ̀ pé iná ni omicron yìí kò ṣeé fi ṣeré fún ọmọdé ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn daily post. nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí ṣe ká fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n ká fi mọ ọ̀rọ̀ àgbà ṣíwáwù èyí lọ ní ìbámu pẹ̀lú ìròyìn tí ń bẹ lọ́wọ́ mi níbi tí mo ti rí àkóríyá ohun tó sọ wípé lórí àtúnṣe sí òfin ìdìbò ààrẹ buhari kọ̀wé sí àjọ inec ó sì ń béèrè àmọ̀ràn lórí ọ̀rọ̀ ètò ìdìbò abẹ́nú onítàràtà àtàwọn nǹkan míì ìyẹn làkọ́lé pé ààrẹ ilẹ̀ wa muhammadu buhari ló ti buwọ́lu àbádòfin iléeṣẹ́ epo petro tọdún 2021 wípé ní báyìí kó gbìnàyà wọn ní bákan náà ni ààrẹ muhammadu buhari ló tún kọ̀wé ṣọwọ́ sí alága àjọ elétòdìbò àpapọ̀ ilẹ̀ wa inec ọ̀jọ̀gbọ́n mahmood yakubu tó sì ń béèrè fún ojú ìwòye rẹ̀ àti ohun tó mọ̀ nípa bí wọ́n ṣe buwọ́lu àbádòfin eléyìí tó ní ṣe ti ètò ìdìbò ilẹ̀ wa tí ẹlẹ́gbọ̀n aṣòfin àpapọ̀ tí wọ́n ti buwọ́lù lọ́jọ́ kẹsàn-án oṣù kọkànlá ọdún 2021 ààrẹ buhari eléyìí tó tẹ́wọ́ gba àbádòfin náà lọ́jọ́ kọkàndínlógún oṣù kọkànlá títí di ọjọ́ kọkàndínní títí máa fi di ọjọ́ kọkàndínlógún oṣù kejìlá òun ló jẹ́ pé wọ́n ní onírúurú ọ̀rọ̀ òun ló ti ń jẹyọ lórí àbádòfin náà ṣùgbọ́n wọ́n ní ní kété tí ààrẹ buhari tó ti buwọ́lù àbádòfin méjèèjì tí ìgbárùkùtì ìyẹn lẹ́gbọ̀n aṣòfin àgbà àti lẹ́gbọ̀n aṣojú òun ló wá jẹ́ pé títí di àkókò yìí àwọn ọ̀rọ̀ lóníranran àtàwọn ojú ìwòye kan ó ti ń jẹyọ eléyìí ló wá fà á tí ààrẹ muhammadu buhari tó fi kọ̀wé ṣọwọ́ sí àjọ elétò ìrìn àpapọ̀ ilẹ̀ wa inec láti pàṣẹ alága àwọn ọ̀jọ̀gbọ́n mahmood yakubu wike kí lójú ìwòye ti ń sì bó bá rí báyìí báwo ni ká ṣe ṣe àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú fífọmọye kalẹ̀ lóní ibi fẹnu kò lé lórí a kò tí ì bá yàrá ẹ̀ jábì kankan ẹnu ń kùn oríṣiríṣi ojú ìwòye òun ló ń jáde ṣùgbọ́n àjọ inec èwo lẹ́yìn ó buwọ́lù níbẹ̀ olórí ẹgbẹ́ olórí àjọ inec náà nínú àtẹ̀jáde ni wọ́n wá jẹ́ kó di mọ̀ pé títí di àkókò yìí àwọn ò tí ì bẹnikẹ́ni sọ ṣùgbọ́n iṣẹ́ ti ń lọ lórí ẹ̀ apá ibi tí àwọn bá fẹnu kò eléyìí tó bá dáa èrò làwọn yóò ṣe wọ́n wá jẹ́ kó di mọ̀ nígbà táwọn kan ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ojú òwòye tiwọn wọ́n ní kò sílé tó kan àjọ INEC nípa ṣíṣe ètò ìdìbò abẹ́nú ohun táwọn kàn nílò láti ṣe òun ní Punch níbẹ̀ lẹ ti máa ẹnìkan tó ti gbà kan rí jẹ́ aṣojú tó ń ṣojú ẹkùn ìdìbò ìlà oòrùn gúúsù ìpínlẹ̀ Rivers nílé ìgbìmọ̀ asòfin àpapọ̀ orílẹ̀-èdè yìí asòfin àgbà Magnus Abbey ló ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n ṣe àtìlẹ́yìn fún òfin tó wà fún ètò ààbò èyí tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ òfin àpapọ̀ orílẹ̀-èdè yìí ṣẹ̀ṣẹ̀ buwọ́lù asòfin àgbà tẹ́lẹ̀ náà ló ní bí ààrẹ Muhammadu Buhari bá lè buwọ́ lu àbádòfin náà tó sì di òfin ó ní àfi kí àgbàlù ká máa jó torí pé òpin ó ti dé sí gbígba ọ̀nà àlùmọ́kọ́rọ́ yìí dé ipò ó ní agbára yóò sì padà sí ọwọ́ àwọn èèyàn àbí ẹni tó pe ìpè náà lánàá lákòókò tó lọ́ọ́ ṣe kábíyèsí sí orí adé mẹ́rin kadilo kabari ní barako níjọba ìbílẹ̀ gokana ní ìpínlẹ̀ rivers ó tẹnumọ́ ó ní pẹ̀lú bí òfin náà ṣe ṣe àlàkalẹ̀ agbára èyí tí ó gbóná yóò wà lọ́wọ́ àjọ inec láti máa mójútó ètò ìdìbò abẹ́lé tí àwọn ẹgbẹ́ òṣèlú ń ṣe yóò sì dín ìnáwó ṣíṣe ètò ìdìbò kù àbí ó tẹ̀síwájú ó ní àwọn ètò ìdìbò tẹ́ rí yẹn kì í ṣe ìnáwó kan dandanyin ó ní ṣùgbọ́n ìwà àti ìṣesí àwọn èèyàn òun ló bá ìlànà ètò ìdìbò jẹ́ tó wá di èyí tí ń gbé owó mìbí kàlòkàlò ò ní bí òfin náà bí ààrẹ Muhammadu Buhari bá lè buwọ́ lò ó ò ní ìbẹ̀rẹ̀ ọ̀tún ni o fún orílẹ̀-èdè Nàìjíríà tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò sì ní oore ọ̀fẹ́ láti jẹ mùdùmúdùn òṣèlú nítorí pé kò ní sí ọ̀nà àlùmọ́kọ́rọ́ yìí láti dépò òfin yìí yóò sì sọ fún àwọn ọmọ Nàìjíríà wípé agbára rẹ̀ ẹ gbà á kẹ́ lò ó láti fi ẹni tó wù yín sípò pẹ̀lú káàdì ìdìbò yín ìwé ìròyìn dizzy ló kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn traffic reporter tó jáde láàárọ̀ yìí ni mo ti rí àkórí kan bẹ̀ tó sọ wípé àfojúsùn àti àníyàn àwọn òbí yín ni láti jẹ́ èrè gọ́bọ́ yìí o lẹ́yìn tí wọ́n ti náwó lé yín lórí ọ̀gá àgbà pátá fún àjọ nysc ló sọ fáwọn ọ̀dọ́ tí wọ́n fẹ́ kópa nínú ètò agùnbánirọ̀ bẹ́ẹ̀ wọ́n ní ọ̀rọ̀ àmọ̀ràn kan ti lọ sọ́dọ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n fẹ́ kópa níbi ètò agùnbánirọ̀ ìyẹn ti abala luck ìpele kẹta ìsọ̀rí kejì fọ́dún 2021 nìyẹn basi stream two nípínlẹ̀ èkó àti gbogbo orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ ó ní ọ̀rọ̀ àmọ̀ràn ló ti takọ́ṣọ́ sọ́dọ̀ wọn láti pàṣẹ ọ̀gá àgbà pátá fún àjọ elétò agùnbánirọ̀ ọ̀gágun shuaibu ibrahim wípé gbogbo àwọn ọ̀dọ́ ẹ dákun dábọ̀ ẹ yẹra fún àwọn ìwà ìbàjẹ́ àbí àwọn nǹkan míì tó lè dàbàrú ọjọ́ iwájú yín torí pé àwọn òbí yín wọ́n ti jà rábúrábù wọ́n ti ná owó lẹ́yìn lórí láti ẹ̀yìn wá títí di àkókò yìí òun kan ṣo tẹ́ ẹ lè ṣe láti fi sún ẹ̀sọ́ rere fún wọn padà òun ní pé nígbà tẹ́yìn náà tẹ́ ẹ bá dé ìpele gíga tí ìgbésí ayé yín tó bá nítumọ̀ ìgbà náà lẹ́ lè sọ ẹ̀sọ́ rere fún wọn ọ̀gá àgbà pátá fún àjọ NYSC òun ló sọlé yìí lásìkò ìrìnàjò àbẹ̀wò sí ibùdó ìlanilọ́yẹ̀ àjọ NYSC eléyìí tó wà ní ìyànà pàjà nírọ̀lẹ́ àná ọ̀gágun shuaibu ló sọ fáwọn agùnbánirọ̀ wípé kí wọ́n rí dájú pé wọ́n ṣàmúlò ètò àìsísìnrú lẹ̀ bàbá ẹni ọlọ́dún kan náà láti jẹ́ kí ìgbésí ayé wọn kó lọ sí ìpele tó gàgàrà ó ní ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀dọ́ àǹfààní bàǹtàbàǹtà ń bẹ fún yín láti di ẹni gíga láyé òun kanjú tẹ́ẹ̀kan nílò ó ní ìgbọràn dójú góńgó sí àwọn àṣẹ ìfarajì ìdúróṣinṣin jíjáfáfá àti àwọn nǹkan míì bákan náà lílo orí ayélujára láti fi máa ṣe àgbélárugẹ ààrẹ àwọn nǹkan tí yóò ṣàtọ́nà fún ìṣọ̀kan lórílẹ̀‐èdè nàìjíríà kẹ́sì rí dájú pé ẹ mọ̀mọ́ ẹni tẹ̀ ń ṣe òun ló máa ṣe ní láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lásìkò yìí òun làwọn òbí wọn ni wọ́n máa lọ gba gbọ́múlé láǹtà owó onírú owó oníyọ̀ owó aláta tí wọ́n máa pa gbogbo ẹ̀ papọ̀ láti fi rán ọmọ nílé ẹ̀kọ́ ṣùgbọ́n máa wá ṣe ní láàánú wípé irú ọmọ bẹ́ẹ̀ ló máa padà ya jàgídíjàgan ọmọ tó yẹ kó jà raburabu láti rí dájú pé òun sùn ẹ̀sọ́ rẹ̀ fáwọn òbí látàrí iṣẹ́ ribiribi tí wọ́n ti ṣe lórí ẹ̀ ṣe kọ̀pẹ́kọ̀pẹ́ tó ń fowó ọpẹ́ yàlè ó ń fowó ìpàdé ayé òun ọ̀run rajà ìpàdé ayé òun ọ̀run ni kò yẹ kó rí bẹ́ẹ̀ ìwé ìròyìn Tropic Reporters tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ló wà. lórí ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ yìí náà ni ìwé ìròyìn pemphuc ń sọ̀rọ̀ lé lórí níbi tí olùdarí nílé ìgbàfin ìpínlẹ̀ Ògùn Kúnlé Olúọmọ ti ń fi àìdínú ẹ̀ hàn sí bí àwọn ọ̀dọ́ orílẹ̀ Nàìjíríà bí wọ́n ṣe ń yọ ètò ẹ̀kọ́ ní pọ̀sìn ó ṣe àlàyé wípé ó jẹ́ nǹkan pàtàkì báyìí fún gbogbo àwọn abẹnugan láti dìde sí ìpèníjà yìí kí orílẹ̀-èdè yìí kó lè dùn gbé fún gbogbo èèyàn ìwé ìròyìn pen pushing tó jábọ̀ ròyìn náà jẹ́ kó di mímọ̀ wípé olú ọmọ ló fi àìdùnnú ẹ̀ hàn lákòókò tó ń sọ̀rọ̀ lọ́jọ́ ajé àná níbi ayẹyẹ gbígba àwọn akẹ́kọ̀ọ́ ìṣí àkọ́kọ́ wọ ilé ẹ̀kọ́ college of broadcasting èyí tí ó wà nílùú abẹ́òkúta èyí tó ní àsopọ̀ pẹ̀lú ilé ẹ̀kọ́ fásitì christian university abẹ́òkúta ó ní bí àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè nàìjíríà bí wọ́n ṣe ń kọ etí ikún tí wọ́n sì ń kẹ̀yìn sí ètò ẹ̀kọ́ ló ń kọni lóminú àti omi òde ó ní yóò yà yín lẹ́nu torí pé àwọn ọ̀dọ́ tó wà níta báyìí wọ́n fẹ́ di olówó òjijì wọ́n sì kọ ẹ̀kọ́ sílẹ̀ ó ní yóò tún yà yín lẹ́nu tí n bá sọ fún yín pé àwọn ọ̀dọ́ kan ní ẹkùn ìdìbò tí mò ń ṣojú ni mo ṣe tán láti rán lọ sí iléèwé tí wọ́n sì sọ pé àwọn ò fẹ́ irú àǹfààní bẹ́ẹ̀ kí n kọ́ra ọ̀kadà tàbí kẹ̀kẹ́ márúwá fáwọn kí àwọn máa fi ṣọrọ̀ ajé kí n tọ́jú ìwé tí mo fẹ́ rán àwọn ìwé ìròyìn pen pushing ló kọ ìròyìn náà. ìròyìn etí ọba ń lé etí ọba lókòrè e láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta à ń padà bọ̀. ọkọ mi kínní ìbẹ̀rẹ̀ ọ̀tún rèé o wákàtí méjìléláàádọ́rin pẹ̀lú ọlọ́run lórí òkè téńté seventy two hours with God on the mountain top níbi tá a ti fìrìn àjọ ọdún tó ń bọ̀ lé ọlọ́run adániwáyé lọ́wọ́ àtòkèèrè lólójú jíjìn tí mẹ́kún sun máa bọ̀ kájọ fàdúrà tó gbóná jẹjẹ parí ọdún yìí kásìkò àníyàn ọdún tó ń bọ̀ lé ẹni tó fún ìpàdé àdúrà alágbàyípo èyí tó parí ọdún yìí níbi tá ti gbé àwọn àsọtẹ́lẹ̀ wòlíì nípa ọdún tó ń bọ̀ fún orílẹ̀ nàìjíríà àti fún ara wa gangan ìgbésí ayé wọn sì bẹ̀rẹ̀ lọ́nà ọ̀tun lọ́dún tó ń bọ̀ december eighteen sí december twenty two thousand and nineteen ní lórí òkè arárọ̀mí holy ghost concentration camp ajégúnlẹ̀ bus stop pápá aláǹtó ìlàró road off lagos abeokuta expressway ìpínlẹ̀ ogun ìwọ náà máa bọ̀ wá ní ìrírí agbára ọlọ́run lórí òkè téńté fún àdúrà tàbí àmọ̀ràn ẹ rev dr a adesina sanyaolu senior pastor sórí zero eight zero two three zero six six one four nine zero eight zero two three zero six six one four nine jésù lolúwa. káàbọ̀ padà ìròyìn etí ọba ńlé etí ọba lóko ń tẹ̀síwájú láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta. nínú ìwé ìròyìn traffic reporters tá a fi ń tẹ̀síwájú níbẹ̀ ni mo ti rí àkórí kan tó sọ wípé Abíọ́dún ṣètò ìbúra fún Ògúngbadé gẹ́gẹ́ bí amòfin àgbà pátá tuntun ní ìpínlẹ̀ Ògùn wọ́n ní gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí amòfin àgbà pátá tuntun ọ̀ṣẹ̀rà tó tún jẹ́ alábòjútó fẹ́tò ìdájọ́ ní ìpínlẹ̀ Ògùn ọ̀gbẹ́ni Olúwaṣínà Ògúngbadé láti ṣe àgbékalẹ̀ ìpèsè ìṣèjọba olórí tó pójú owó kó sì sọ ọpọlọ kalẹ̀ lójú ọ̀nà àti ṣe àmúgbòrò ẹ̀ka ètò ìdájọ́ ní ìpínlẹ̀ Ògùn gómìnà ló pe ìpè yìí níléeṣẹ́ rẹ̀ lẹ́yìn tó ṣètò ìbúra fún amòfin àgbà No eléyìí tí wọ́n fà kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí yóò dipò mú gẹ́gẹ́ bí alábòjútó fẹ́tò ìdájọ́ tuntun ní ìpínlẹ̀ Ògùn gómìnà wa rawọ́ ẹ̀bẹ̀ sí wípé kó rí dájú wípé wọ́n gbé ọgbọ́n àtinúdá ọlọ́kan òjọ̀kan kalẹ̀ eléyìí tí yóò máa ṣàtọ́nà fún ìdájọ́ tó ya kankan àti ìdájọ́ òdodo láì fi ẹjọ́ ṣègbè gómìnà tó wa rawọ́ ẹ̀bẹ̀ sí wípé kó rí dájú wípé òun jáfáfá nínú iṣẹ́ rẹ̀ kó sì mú iṣẹ́ rẹ̀ ju eléyìí tá a gbélé lọ́wọ́ kó mú lọ́kùnkúndùn pẹ̀lú ìwà ìkóra jíjẹ́ kí àlàáfíà jọba ìbágbépọ̀ pẹ̀lú gbogbo àwọn tí wọ́n jọ wà lẹ́nu iṣẹ́ bákan náà ìlànà àkóyawọ́ ṣíṣírò iṣẹ́ ìríjú ẹni ìlànà pínrin láre bíi ti ọlọ́fàmọ́jọ ìgbọràn dojú gógó bákan náà nínú gbogbo iṣẹ́ tó bá ń ṣe kó má jẹ́ kí òṣèlú kó máa rùn nínú ẹ̀ ìwé ìròyìn traffic reporter níbẹ̀ ló wà. nínú ìwé ìròyìn punch níbẹ̀ ni ẹgbẹ́ pentecostal fellowship of nigeria ti ń sọ fún ìjọba àpapọ̀ wípé ẹgbẹ̀rún márùn-ún náírà yìí tó ń dàbẹ́ láti máa fún àwọn kòlàkòṣàgbé lórílẹ̀‐èdè nàìjíríà ni yóò tún bu omirin ìwà ìbàjẹ́ lórílẹ̀‐èdè yìí olórí fún ẹgbẹ́ pfl nílẹ̀ nàìjíríà bishop wálé òkè ló sọ ọ̀rọ̀ náà di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn kòlàkòṣàgbé ní nàìjíríà ni wọn ò ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bẹ́ẹ̀ wọn ò ní àsùnwọ̀n ìkówósí ní ilé ìfowópamọ́ òní báwo ni wọ́n ṣe máa wá jẹ àǹfààní irú owó bẹ́ẹ̀ bí ẹ ò bá gbàgbé ẹ̀yin olùgbọ́ wa láìpẹ́ yìí ni alákòóso fún ètò ìṣúná nílẹ̀ wa Zainab Ahmed jẹ́ kó di mímọ̀ wípé ìjọba àpapọ̀ yóò bẹ̀rẹ̀ sí ní fún àwọn kòlàkòṣágbé ní ẹgbẹ̀rún márùn-ún náírà gẹ́gẹ́ bí owó èyí tí wọ́n máa fi ṣe ìgbòkègbodò ọkọ̀ láti fi lè rọ́pò owó ìrànwọ́ èyí tí ìjọba ń san lórí epo bí ìjọba ṣe ń gbèrò láti yọ owó ìrànwọ́ náà kù lórí epo petro ìwé ìròyìn punch ló sì kọ ọ̀rọ̀ yìí. èmi náà wà nínú ìwé ìròyìn punch níbi tí mo ti rí àkórí kan ń bẹ̀ tó sọ wípé àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Kaduna yóò bẹ̀rẹ̀ sí ní máa ṣiṣẹ́ láti ilé wa o ní gbogbo ọjọ́ ẹtì gẹ́gẹ́ bí ìpínlẹ̀ náà bí wọ́n ti ṣe ń pété pèrò wípé ọjọ́ mẹ́rin péré òun làwọn òṣìṣẹ́ ọba ń bẹ̀ ni wọ́n máa máa fi ṣiṣẹ́ láàrin ọ̀sẹ̀ ìjọba ìpínlẹ̀ Kaduna òun ni ìròyìn ti ń jẹ́ kó di mímọ̀ pé ní báyìí ìgbésẹ̀ ti bẹ̀rẹ̀ ètò gbogbo sì ti ń tò láti láti máa rí i dájú pé àwọn òṣìṣẹ́ ọba níbẹ̀ ọjọ́ mẹ́rin péré ni wọ́n máa máa fi ṣiṣẹ́ ní àárín ọ̀sẹ̀ ṣùgbọ́n níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ yìí wọ́n ní wọn yóò máa ṣiṣẹ́ láti ilé wa bẹ̀rẹ̀ láti oṣù tuntun eléyìí tá a fẹ́ wọ̀ yìí ìgbésẹ̀ náà òun níjọba sọ pé wọ́n gbé kalẹ̀ láti lè ṣe kóríyá fún àwọn òṣìṣẹ́ ọba láti fún wọn ní oore ọ̀fẹ́ kí wọ́n máa fọ̀ gẹ̀rẹ́ balẹ̀ kí wọ́n máa sinmi bákan náà kí ọgbọ́n àtinúdá tuntun kó lè máa wá sókun àyà àti nínú ọpọlọ wọn àti wípé kí wọ́n tún lè lóore ọ̀fẹ́ àti àǹfààní láti máa kọ́mọ lùbọ́ fararura pẹ̀lú gbogbo àwọn mọ̀lẹ́bí wọn àwọn tó bá fi ṣètò ọ̀gbìn olùdámọ̀ràn pàtàkì lẹ́ka ìròyìn àti ìkànsíra ẹni fún gómìnà nọ́ọ̀sì El-Rufai ọ̀gbẹ́ni Muyiwa Adékẹ̀yẹ ló ṣípayá eléyìí nínú àtẹ̀jáde kan lọ́jọ́ ajé gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe sọ wọ́n ní ìjọba ìpínlẹ̀ Kaduna yóò ṣe àmúṣe ètò yìí yóò gbìnàyà tó bá ti ń di ọjọ́ kìíní oṣù kejìlá eléyìí ti ṣe ọjọ́rú àtẹ̀jáde náà ló tún wá tẹ̀síwájú wípé àkókò tí àwọn òṣìṣẹ́ máa àyípadà ráńpẹ́ ni wọ́n ti mú bá tó sì jẹ́ pé àkókò tuntun tí wọ́n máa fi iṣẹ́ báyìí òun ni wọ́n yóò bẹ̀rẹ̀ láti aago mẹ́jọ òwúrọ̀ títí di aago márùn-ún ìrọ̀lẹ́ wọ́n wá ké sí gbogbo àwọn òṣìṣẹ́ ọba àti àwọn tí wọ́n wà ní ilé ẹ̀kọ́ tó ń ti àwọn ibùdó ètò ìlera wípé tó bá ti ń di ọjọ́ ẹtì ilé ni wọ́n yóò máa ti ṣiṣẹ́ wá ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ níbẹ̀ nínú ìwé ìròyìn fangadi níbẹ̀ ni a ti rí ìròyìn yìí níbi tí ẹni tó jẹ́ alága fún àgbáríjọ àwọn gómìnà lórílẹ̀‐èdè nàìjíríà tó tún ṣe gómìnà ní ìpínlẹ̀ èkìtì ọ̀mọ̀wé káyọ̀dé fáyẹ̀mí ti ń sọ lánàá wípé dandan ni owó orí pàtàkì ní aṣọ ìbora ní níní ọlọ́pàá láwọn ìpínlẹ̀ oní pàtàkì nítorí pé òun ni ó jẹ́ ọ̀nà kan ṣoṣo ọ̀nà àbáyọ fún àwọn ìpèníjà ọlọ́kan òjọ̀kan tó ń dojúkọ ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà onílọ́wọ́lọ́wọ́ báyìí ó lè má tí ì wá sí ìmúṣẹ ó ní ìdádúró tó ní kò túmọ̀ sí pé kò ní padà wá sí ìmúṣẹ gómìnà fáyemí ẹni tó sọ ọ̀rọ̀ èdè mímọ̀ ní àkókò tó ń gbé ọ̀rọ̀ àpilẹ̀ka rẹ̀ kalẹ̀ ní ilé ẹ̀kọ́ tí a ti ń kọ́ni nípa iṣẹ́ ìkọ̀ròyìn tó wà ní ọgbà lẹ́kọ̀ọ́ níbẹ̀ ló jẹ́ kó di mímọ̀ wípé gẹ́gẹ́ bí alága fún àgbáríjọ àwọn gómìnà lórílẹ̀ nàìjíríà ó ní kò sí gómìnà ìpínlẹ̀ kan èyí tí kò fi ara mọ́ pé kí àwọn ìpínlẹ̀ kí wọ́n ní ọlọ́pàá tiwọn ó ní ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ wípé àwọn ìpínlẹ̀ wọn ò ní owó èyí tí wọ́n lè fi ṣe agbátẹrù níní ọlọ́pàá ìpínlẹ̀ ó ní irọ́ pátágbà ni ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn gómìnà láwọn ìpínlẹ̀ gbogbo ni àwọn ń ṣe ìgbélárugẹ àti ìnáwó lórí àwọn ọlọ́pàá tó jẹ́ ti ìjọba àpapọ̀ tó wà ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan ó ní àwọn làwọn ra ọkọ̀ epo dísù àwọn fún wọn lówó ṣàpòrò àwọn tún ń ṣe òtò adíelófò lórí wọn ó ní nǹkan kan ṣoṣo èyí tí àwọn gómìnà ò ní lórí àwọn ọlọ́pàá ni pé àwọn ò ní agbára láti tì wọ́n sìn yín tì wọ́n sọ̀hún ó ní ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan ó ní bí gómìnà bá nílò nǹkan kan tó fẹ́ kí ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ yẹn ṣe ó ní tó bá pè é tó sì ṣàlàyé fún un ó ní ọ̀gá ọlọ́pàá yẹn á sì fi tọ̀wọ̀tọ̀wọ̀ sọ pé òun ti gbọ́ pé àwọn alọ́ṣètò ẹ̀ òní ló bá padà sí ọ́fíìsì yóò pe ọ̀gá ẹ̀ wípé báyìí kàṣà báyìí kàwòdì òní ó dìgbà tí ọ̀gá alágbà pátá lórílẹ̀‐èdè nàìjíríà bá fún ní àṣẹ ipò kó tẹ̀síwájú lẹ́yìn ìyẹn ló máa padà wá fún gómìnà lésì wípé ọ̀rọ̀ tẹ́ sọ láàkókò tí mo wá yẹn ó ti di ṣíṣe ìwé ìròyìn Vanguard ló sì kọ ròyìn yìí. ìròyìn etí ọba lé etí ọba lókòrè e láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ó yá lójú ọjà. that's why i lose my love in my daughter seven. toothpaste. It's like having your personal dentist at home. Strengthens teeth, fights teeth cavities, combats tartar buildup, whitens teeth, freshens breath, reduces plaque, and ensures healthy gum. Oral Care Toothpaste, 12 hour dental protection system, extra fresh gel, protects from tooth decay. Oral Care Toothpaste. Be man, one love, one mic. máa gbọ́. ẹ̀yin ará ìpínlẹ̀ Ògùn àjọ̀dún orin ọlọ́dọọdún tẹgbẹ́ olórin pima ẹ̀ka tìpínlẹ̀ Ògùn èyí tó máa ń wáyé lọ́dọọdún. ọdún yóò wáyé ní conference hotel òkè mọ́sán abẹ́òkúta Wednesday first of December bẹ̀rẹ̀ látàgọ́ márùn-ún ìrọ̀lẹ́. a ó tún dẹ̀lù àtórí bolẹ̀ pẹ̀lú microphone kan ìtàgé kan oríṣiríṣi ẹ̀yà orin bíi àwọn olórin ẹ̀sìn méjèèjì náà yóò kópa o jùjú fújì àpàlà wákà hip hop àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ olùgbàlejò pàtàkì gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún MFR life faith ọ̀nẹ́gbẹ́ Ọ̀túnba Gbénga Daniel gómìnà ìpínlẹ̀ Ògùn nígbà kan rí àwọn ọba alayé ọjọ́ náà ni kábíyèsí alákejì tilẹ̀ ẹ̀gbá ọba dr adédọ̀tun àrìmú gbádébọ̀ àti kábíyèsí babatunde ajayi àkárìgbò tilẹ̀ rẹ mọ dr ebenezer obe king sunny ade dr adéwálé ayuba alhaji sefiu alawo alhaji musiliu haruna isola àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni yóò péjú pésẹ̀ síbi àjọ̀dún orin tọdún yìí p-man annual music fiesta one mic one stage gbogbo èèyàn láti. p-man ọ̀dọ́ p-man nigeria music was played. ṣe ìrántí ayọ̀ tí ó kún ọkàn rẹ nígbà tí o bí ọmọ tuntun làǹtìlàǹtì fojú inú wo ayọ̀ ńlá fúnni lágbára tí ìròyìn ìbí àkọ́bí ọmọ ọmọ rẹ mú wá. ǹjẹ́ o lè ro ìfọkànbalẹ̀ tí ó wá pẹ̀lú ìdánilójú pé ìyá ìkókó àti ọmọ rẹ ti tún ń sùn láyọ̀ àti àlàáfíà ní alalẹ́. bẹ́ẹ̀ni irú ìdánilójú báyìí ló wá pẹ̀lú mátrasì Vitafoam tí a ṣe láṣepé fún oríṣiríṣi ìwọ̀n ara. pẹ̀lú ètò ra ohun tí ó tọ́ fún ọ o lè ra mátrasì tí ó dára má kàn ra mátrasì ṣá. gbìyànjú o ra mátrasì Vitafoam tí a ṣe láṣepé fún ìwọ̀n ara rẹ láti ọwọ́ àwọn alágbàtà wa jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà kí o kàn sí wa ní ilé ìtajà wa ní www.vitafoamng.com láti ra èyíkéyìí mátrasì Vitafoam tí o bá fẹ́. Vitafoam fún ìgbé ayé tó lárinrin. káàbọ̀ padà ìròyìn etí ọba ńlé etí ọba lóko ń tẹ̀síwájú láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta. ìròyìn tá a fi ń gbára kàsídà ló wà nínú ìwé ìròyìn the punch láàárọ̀ yìí lábẹ́ àkórí tó sọ wípé nípa ti àjẹ́lẹ̀ owó ìfẹ̀yìntì àwọn òṣìṣẹ́ wa ń kú lọ àgbáríjọpọ̀ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́kìtì ni wọ́n ké gbàjarè wọ́n ní alága ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì nílẹ̀ nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ èkìtì joel akínọlá òun ló kànmínú lọ́jọ́ ajé àná wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì tí wọ́n wà lábẹ́ àtíbàbà ẹgbẹ́ wọn tó sì jẹ́ pé ọjọ́ orí wọn wọ́n ti darúgbó kùjẹ́kùjẹ́ òun ló jẹ́ pé ọ̀pọ̀ wọn wọ́n mà ti ń gbẹ̀mímì wọ́n ti ń jọlọ́run nípè látàrí kíni nígbà tí kò sí owó àtàwọn ohun èlò tí wọ́n máa fi gbọ́ bùkátà ara wọn àti pé tí wọ́n máa fi tọ́jú ara wọn Akínọlá tó jẹ́ kó dì pé owó tùlùtùlù tíjọba jẹ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ní ìpínlẹ̀ náà lára èyí tá a ti rí àwọn owó ìfẹ̀yìntì owó pé iṣẹ́ tán ẹ̀ máa lọ lé gratuitous òun ló jẹ́ ipe ó jẹ́ kí ìgbésí ayé kó lọ tikọtikọ fún wọn ó wá ké sí gómìnà ìpínlẹ̀ náà dókítà káyọ̀dé fáyẹ̀mí wípé kó jọ̀wọ́ kó bá wọn san gbogbo àjẹ́lẹ̀ owó àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ní ìpínlẹ̀ àti níjọba ìbílẹ̀ kó tó àwọn òṣìṣẹ́ náà tó sọ̀rọ̀ níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn eléyìí tí wọ́n gbé kalẹ̀ fáwọn arúgbó náà ní Adó Èkìtì olúlu ìpínlẹ̀ Èkìtì nólọ́ka àlébù sí ìṣàkóso tó wà lórí àpèrè ìṣèjọba nípínlẹ̀ náà wípé wọ́n mọ̀ọ́mọ̀ kọ àwọn arúgbó àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì wọ́n mọ̀ọ́mọ̀ kọ̀ wọ́n sílẹ̀ ní o ní ìpínlẹ̀ náà ó jẹ́ kó dìmọ̀ pé ṣáájú àkókò yìí ọ̀pọ̀ ìwé òun làwọn ti kọ sí ìjọba ṣùgbọ́n títí di àkókò yìí àwọn ògbó ń lọ àwọn ògbó ń bọ̀ nítorí pé wọn kò fi ọwọ́ tó gíríkì mú ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì àtàwọn arúgbó ó wá jẹ́ mọ̀ pé ní àkókò kan sẹ́yìn eléyìí ti ṣe oṣù kejì ọdún 2021 ó ní ìjọba ya owó kan sọ́tọ̀ eléyìí tó jẹ́ òjìlénígba àti mẹ́wàá mílíọ̀nù 250 million ṣùgbọ́n nígbà tí wọ́n máa gbówó náà jáde àwọn tí wọ́n àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì tọdún 2013 àwọn lówó náà ló dé sí lọ́wọ́ àwọn ni wọ́n jàǹfààní ẹ̀ ó ní òmíràn tó wà ṣùgbọ́n àwọn tọwọ́ iwájú tó ti pẹ́ tó ti pẹ́ àwọn ni wọ́n jàǹfààní ẹ̀ ó wá ṣe ńláàánú wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òun ni wọ́n ti ń gbẹ̀mí mì ògo díẹ̀ mi pin kò ní jẹ́ ìpín wa ṣó wá dìgbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá ti kú tán òun lẹ ṣẹ̀ṣẹ̀ máa máa wá gbé owó jáde ṣóòkù náwó ni òkú kì í náwó ìgbà tá a bá wà láyé láàyè òun la lè fẹ̀dọ̀ lórí òróró ká jèrè iṣẹ́ ọwọ́ wa ẹ̀ dákúndábọ̀ ẹ̀ bá wa sọ̀wọ́ ìfẹ̀yìntì ìwé ìròyìn the punch níbẹ̀ ni wọ́n pàǹtẹ̀tẹ̀ sí. nínú ìwé ìròyìn daily post láti bá ìròyìn yìí pàdé níbi tí Garba Shehu tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún ààrẹ Muhammadu Buhari ti gba ìpèníjà tí wọ́n ti sí láti ọwọ́ ẹgbẹ́ kan tí a mọ̀ sí Human Rights Writers Association of Nigeria uriwa wípé kó rìnrìn àjò láwọn ojú òpópónà orílẹ̀-èdè Nàìjíríà láì kó àwọn òṣèlétò ààbò sòdí Garba Shehu lónà òun ṣetán báyìí láti rìnrìn àjò lójú òpópónà orílẹ̀-èdè Nàìjíríà láì kó àwọn òṣèlétò ààbò dání oríwà ni wọ́n pe Shehu Níjàyí látàrí gbólóhùn kan èyí tí ó sọ wípé ó yẹ kí àwọn èèyàn gbóríyìn fún ààrẹ Muhammadu Buhari nítorí pé ó tọ́ ní aṣáájú tí èèyàn ń pàtẹ́wọ́ fún pẹ̀lú ọwọ́ líle tó fi mú ọ̀rọ̀ ètò ààbò tó fi jẹ́ kí ojú òpópónà lè nínú àṣírìn ìdí ẹ̀ rèé tí ẹgbẹ́ húríwà ṣe sọ fún Shehu wípé kóun náà kó gbé ọkọ̀ ẹ̀ sójú òpópónà kó gbéra láti Àbújá kó fi orílẹ̀ ọ̀kan lára àwọn ìpínlẹ̀ tó wà lápá àríwá orílẹ̀-èdè yìí láì mú òṣìṣẹ́létò ààbò dání Shehu Garba ti wá gbà láti ṣe bẹ́ẹ̀ nítorí pé ó ní wọ́n pè òun níjà ni àfi kí òun sì ṣe ohun tí wọ́n sọ ìwé ìròyìn Daily Post ló kọ ìròyìn náà. mo wà nínú ìwé ìròyìn Daily Independent níbi tí mo ti ń ròyìn kan bẹ̀ tó sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn eléyìí táwọn agbésùmọ̀mí jí gbé fi sáàmọ́ òun làwọn òṣìṣẹ́ àjọ elétò ààbò ti òfurufú ni wọ́n ti dóòlà ìyẹn ní àkọlé ìròyìn wọ́n ní àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọmọ ogun ojú òfurufú ẹ̀ka ti gama aiki ikọ̀ ológun operation gamma aiki òun ló ti ṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn agbésùmọ̀mí léegun ẹ̀yìn ní ìpínlẹ̀ niger wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ìlú táwọn agbésùmọ̀mí náà tí wọ́n fi sínú ìkẹ́kùn pẹyẹpẹyẹ wọn òun ló jẹ́ pé ní kété tí àwọn ológun tí wọ́n lọ ya bò wọ́n bíi baraka ń bẹ̀ òun ni wọ́n yọ̀ǹda àwọn èèyàn tí wọ́n jí gbé fi sáhàmọ́ ìròyìn jẹ́ kó di mímọ̀ pé ni wọ́n tàkété mọ́ ibùba wọn tó wà lójú òpópónà márosẹ̀ àbújá sí kaduna ẹnìkan eléyìí tó jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ ológun ṣùgbọ́n tí kò dárúkọ ara rẹ̀ òun ló jẹ́ kó di mímọ̀ wípé ibùdó ibùba àwọn agbésùmọ̀mí kan ó ń bẹ lágbègbè kan tí wọ́n pè ní kùsàsù ìyẹn lójú òpópónà márosẹ̀ Kaduna sí Àbújá wọ́n ní ṣáájú àkókò yìí òun làwọn ti ń fojú síbẹ̀ lára wọ́n wá jẹ́ kó di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn agbésùmọ̀mí òun ni wáwà ń bẹ ṣùgbọ́n ní kété táwọn òṣìṣẹ́ ọmọ ogun ojú òfurufú ikọ̀ àkànṣe ètò náà òun ni wọ́n gbéṣẹ́ ìríjú wọn ni wọ́n gbé jáde tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn agbésùmọ̀mí òun ló jọlọ́ọ̀ nípè tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà eléyìí tí wọ́n kó sàhámọ́ wọn òun ló jẹ́ pé wọ́n rí ìtúsílẹ̀ gbà ìwé ìròyìn Daily Independent tó jáde láàárọ̀ ilẹ̀ ti máa kà á lẹ́lẹ́kùnrẹ́rẹ́. ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti lè rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹja lọ polówó ọjà. gbogbo ẹ̀yin ẹ̀yẹ́ wọn nílùú abẹ́òkúta o tó fi mọ́ gbogbo ìpínlẹ̀ Ògùn lápapọ̀ ẹ kú oríire o ìdí ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àgbékalẹ̀ World Health Organization foundation fún right to side èyí ló mú àjọ benjamin franklin foundation gbé ètò ọ̀sẹ̀ ìtọ́jú ojú àti àyẹ̀wò ojú kalẹ̀ kà fún gbogbo ẹni tó bá ní ìṣòro tàbí ìpèníjà pàápàá jùlọ fún gbogbo olùgbé ìlú abẹ́òkúta àti ẹgbẹ̀gbẹ̀ rẹ̀ ìtọ́jú ojú àti àyẹ̀wò náà ti bẹ̀rẹ̀ àyẹ̀wò ojú yìí pẹ̀lú five hundred naira pẹ̀lú owó káàdì lásìkò ètò àyẹ̀wò ojú yìí ọ̀fẹ́ làyẹ̀wò reading glasses ó wà nílẹ̀ rẹpẹtẹ fún gbogbo àwọn tó bá nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́ gbogbo ẹ̀yin tó bá ti ní káàdì Benjamin Franklin lọ́wọ́ tẹ́lẹ̀ ẹ máa mú bọ̀ fún ìtẹ̀síwájú nípa ìtọ́jú ojú yín o àwọn oògùn òyìnbó fún ìtọ́jú ojú ti wà nílẹ̀ lọ́wọ́ tí kò gúnpá ó yá ẹ máa bọ̀ ní iṣẹ́ olúwa hospital lẹ́gbẹ̀ẹ́ first bank láfẹ̀wá abẹ́òkúta fún ẹ̀kúrẹ́rẹ́ àlàyé ẹ pé zero seven zero six one nine one three three seven five zero seven zero six one nine one three three seven five olùkéde Benjamin Franklin Eye Foundation. Hey, performance yo. This one never happened before. Ori dé buy fit smart water and win lots of prizes. Ember promo la fi ṣe nílé iṣẹ́ wa. Ẹ̀bùn owó tabua. Àwọn ẹ̀bùn oníranran. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Fẹ̀yìn oníbàárà wa ni o. Just buy a pack of fit smart water from any of our distributors. Ẹ wo inú páálí omi ọ̀hún. Ẹ ó rí tíkẹ́ẹ̀tì oríire. Ẹ bo ohunkóhun tẹ́ bá ti rí níbẹ̀. Lẹ̀bùn tẹ́ ẹ jẹ o. Daily Richard card, free meal and pizza ticket weekly. Pabambari ẹ̀ ní owó one hundred thousand naira. The meal and pizza winning ticket will be redeemed at any domino pizza or country kitchen outlet tẹ́ bá ra páàkì omi fit smart water ẹ̀ tú kẹ́ẹ̀sì wo ẹ̀bùn tẹ́ bá jẹ ẹ fi kóòdù ẹ̀bùn ọ̀hún sí zero seven zero six four six five four six four four lẹ́ẹ̀kan sí zero seven zero six four six five four six four four lọ́gán la ó pè yín láti kàn sí èyíkéyìí alágbàtà wa tó bá súnmọ́ yín láti gba ẹ̀bùn yín. promo starts from this month till January ending 2022. Buy Fit Smart Water. Win fantabulous prizes. Terms and conditions apply. àwa ẹbí olóògbé olóyè gabriel adékúnlé aremu sóẹtàn olúwo ìkọpa àti ẹkù ń ṣe ìrántí ayẹyẹ ọdún kẹta tí bàbá wa jáde láyé èyí tí yóò wáyé ní ọgbọ̀n ọjọ́ oṣù kọkànlá ọdún 2021 ìyàwó ọmọ ọmọ ọmọ àti ọmọ ọmọ ọmọ ń ṣe lédè lẹ́yìn rẹ bàbá rere sùn re o olùkéde gbogbo ẹbí jeans carnival night ìlú London máa gbàlejò bẹ́ẹ̀ni let's go to London ká lọ ṣe fàájì òpin ọdún iléeṣẹ́ angel global promotion ní UK pẹ̀lú àjọṣepọ̀ fadesh hotel and suite tó wà ní Badagry lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ni wọ́n tẹ́ pẹpẹ ètò jeans carnival night níbi tí àwọn àgbà ìràwọ̀ olórin fújì ó ti máa kànlò sí wa níbàdí kẹ́kẹ́kẹ́ àwọn bíi alhaji abbas akande obesere pk1 ọbadan àgbà akínbọ́bagun of yorùbá land tó fi mọ́ alhaji latif adisa student fuji ààrẹ mayegun onífuji ní UK àti Europe ọjọ́ kẹta oṣù kejìlá ọdún yìí December third twenty twenty one lètò yìí máa wá wáyé ní southend hall southend road eastham london e six two eight eight aago márùn ìrọ̀lẹ́ ṣaago kan òru ni fàájì fi máa sàn five pm till one am pẹ̀lú maximum security guarantee ẹ pè nọ́mbà yìí láti búùkù tébù zero seven four seven nine zero three six four one three eight jeans carnival night nílùú london ó máa make sense. wọ́n láti ìjókòó ṣọ́ọ̀ni wọ́n láti ìjókòó ṣọ́ọ̀ni. gbogbo ojú ni yóò rí ó ti wà nínú ilé yín látẹ̀wọ̀ yín pàápàá. <laughs> àkànbí alára ọ̀tọ̀ kí ló tún gbé dé o. iléeṣẹ́ John Lee Films ló gbé JM's Lights jáde gbogbo ojú ni yóò rí. ìsọjí ìta gbangba tí òkìkí ẹ máa ń kàn ìsọjí wòlíì ní ìlú prophet in the city crusade pẹ̀lú àjọṣepọ̀ kan Ogun state. ṣe rí i pé ìsọjí yẹn á ga jù. Nàìjíríà àti ìpínlẹ̀ Ògùn fẹ́ dìrọ̀ mọ́ Kristi. àkórí ìsọjí yẹn nìyẹn o. níbi tí àwọn àdúrà kìmbàkìmbà tí fọ́ àtìpó sàtánì wẹ́lẹ́wẹ́lẹ́ yóò ti máa lọ rìn. ogun aṣẹ́ ìdáǹdè ìgbàlà ìwòsàn aṣẹlẹ̀ àtàwọn àsọtẹ́lẹ̀ wòlíì téèyàn agbọ́tà kọ ha. Bishop Prophet Dr. F. O. Bámiṣé agbára aṣẹ́ ìránṣẹ́ bàbá bá ń pọ̀ sí ni. bishop akin akínsànyà kan chairman ogun state reverend otaru bfn chairman ogun state àwọn ìkàn ìkàn bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa bá pàdé níbi ìsọjí alágbára gíga nì. ọjọ́ márùn-ún gbáko ni ó fi wáyé o láti ọjọ́ kìíní di ọjọ́ karùn-ún oṣù kejìlá first to fifth december twenty twenty one june twelve cultural center kútọ̀ lábẹ́òkúta ni ó ti máa wáyé o láago márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ kọ̀ọ̀kan nigerian ogun state for christ máṣáláì wá o ìsọjí yẹn á mi lù títí títí títí na láìláì ò jẹ́ tí ìmọ̀ nàdúrù tó pọ̀ rẹ́kẹrẹ́kẹ́ revolution plus property lóní kòkò kẹ̀ pẹ̀lú revolution plus kpk christmas promo. tó bá fẹ́ ra lẹ̀ yes. ààyè lè yí fẹ́yìn náà láti dorílẹ̀ dorílẹ̀ fúnra ara yín o. bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé ọjọ́ karùndínlógún oṣù kọkànlá november fifteen twenty twenty one ṣọjọ́ karùndínlógún oṣù kìnnàdún twenty twenty two january fifteen twenty twenty two. bẹ́ẹ̀ bá ti ra lẹ revolution plus property lẹ́kọ̀ọ́ abẹ́òkúta ṣímẹ́wá ìbàdàn àbújá àti port harcourt tẹ̀ sí san fifty thousand naira sí five million ẹ̀bùn ti wà ńlẹ̀ fún yóò bíi àpò òróró èlò sẹbẹ̀ adìẹ ewúrẹ́ àgbò ẹ̀bùn kérésì christmas hamper àti àyà àtiyọjú sí ayé ìparí ọdún revolution plus property kó o pọ̀ kẹ́ ẹ wò ẹ tún lè san owó yín fún oṣù méjìlá ọdún kan ló ń jẹ́ bẹ́ẹ̀ àrùn yóò kájọ ẹ pé oh eight one one two eight three five mẹ́rin oh eight one one two eight six five mẹ́rin revolution plus property ilé ìrọ̀rùn lówó dákọ̀mu. a ṣì wà lórí ìròyìn etí ọba lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́ òkúta karòyìn. ìròyìn tí a fi ń tẹ̀síwájú la bá pàdé nínú òwe ìròyìn premium times níbi tí a ti kà á wípé títí dé àkókò tí ìròyìn fi ń bọ́ síta ọlọ́pàá méjì báyìí ni wọ́n sì ń wá tí àwọn mẹ́ta sì fi ara pa yánnayànna lákòókò ìkọlù èyí tí àwọn agbébọn tí wọ́n ṣe sí ọkọ̀ atọ́wọ́rìn yìí àwọn ọlọ́pàá náà ní agbègbè avium ní ìjọba ìbílẹ̀ owaku ní ìpínlẹ̀ bọ̀yì lọ́jọ́ àìkú àwọn ọlọ́pàá yìí ní àwọn agbébọn yìí lọ́ọ́ gẹ̀gùndè tí wọ́n sì ṣínà ìbọn yìí bolẹ̀ pẹ̀lú wọn ìwé ìròyìn Premium Times ló ní kúlẹ̀kúlẹ̀. nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ni mo ti ròyìn o níbi tí àwọn èèyàn tí wọ́n pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Biafra IPOB ti ń sọ wípé àwọn kò ṣe lòdì sí àtúntò tí kálukú ń petepèrò rẹ̀ tí wọ́n ń kéde rẹ̀ kiri o lórílẹ̀-èdè Nàìjíríà akọ̀wé àgbà lẹ́ka ìròyìn àti ìpolongo fún ẹgbẹ́ tó ń pè fún ìpínyà náà ìmà powerful òun ló ṣe léyìí lọ́jọ́ ajé nínú àtẹ̀jáde tó fi síta fún àwọn akọ̀ròyìn nílùú Ọ̀ka ìpínlẹ̀ Anambra ẹgbẹ́ náà ni wọ́n sọ pé ohun kan ṣo táwọn ń béèrè fún lásìkò yìí òun ni ìpàdé àpérò alágbára kan níbi tí kálukú yóò ti fẹ̀hónú rẹ̀ wọ̀n bóyá orílẹ̀-èdè Biafra yóò ṣì wà lára orílẹ̀-èdè Nàìjíríà àbí bẹ́ẹ̀ kọ́ ìwé ìròyìn The Punch níbẹ̀ ló wà. nínú ìwé ìròyìn pen pushing láti bá ìròyìn yìí pàdé níbi tí pásítọ̀ kan ti gba ilé ẹjọ́ lọ wípé kán tú ìgbéyàwó òun tó wà láàrin òun àti ìyàwó òun ká ilé ẹjọ́ customary tó wà ní ìgàndò lẹ́kọ̀ọ́ ló sì ti tú ìgbéyàwó ọdún mẹ́fà èyí tó wà láàrin pásítọ̀ adékúnbí ọ̀ṣọ́ àti ìyàwó rẹ̀ rebecca lọ́jọ́ ajé àná ó ní ẹ̀sùn tí ìyàwó ẹ̀ fi ń kàn án ni wípé ó ń ṣe panṣágà ìwé ìròyìn pọ́ńpìṣìn jẹ́ kó di mímọ̀ yìí pé ọjọ́ kẹfà oṣù kẹrin ọdún yìí ni pásítọ̀ náà gba ilé ẹjọ́ lọ wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n tú ìgbéyàwó tó wà láàrin òun àti ìyàwó rẹ̀ Rebecca ká látàrí pé ó ń ba òun lórúkọ jẹ́ ó sì fẹ́ ba iṣẹ́ ìránṣẹ́ òun jẹ́ ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn pen pushing. òun náà la fẹ́ máa fi ká díẹ̀ lápá bẹ̀ ẹ jẹ́ ká wo àwọn ojú òpó Facebook lónìí belenja gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ṣọwọ́ síbẹ̀ fresh one oh seven point nine FM lábẹ́òkúta ní péèjì yẹn ẹ láìkí ẹ̀ kẹ́ ẹ máa wá kétékété. àwọn iṣẹ́ tó wà lójú òpó Facebook ẹ jẹ́ ká wo àwọn tí wọ́n wà ń ká wò wọ́n báyìí ah, ojú òpó Facebook àti rí. Afa niyaz kátàyé yanjú ẹkú ètò ọpọlọ yóò ní dàrú lọ́la sheu ibrahim niyaz àmì ké gómìnà ìpínlẹ̀ èkìtì kí wọ́n bá wa san owó ìfẹ̀yìntì àwọn òṣìṣẹ́ abẹ́ wọn gómìnà wa náà gómìnà náà ò ní kúkú òjijì sakaraya olúbáyọ̀ tanígbọ́lá kò yẹ kí àwọn òṣìṣẹ́ máa ráre rárá ara ọ̀nà tí wàhálà fi ń mú nàìjíríà lómìnira ìbàjẹ́ èkìtì ìbáàjẹ́ èkìtì ìbáàjẹ́ bíkíbi ìtọ́jú tó dọ́ṣọ̀ ló tọ́ sí àwọn òṣìṣẹ́fẹ̀yìntì bíbélì ní bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ̀ Francis Tèmítọ́pẹ́ Àgbétuyì ẹ kú ètò sà à ń gbádùn yín ọkè wọn àwọn kí wa ni àwọn méjì yẹn náà ni. a ọ̀fẹ́ àti mú. Mm, mm ká tó máa lọ láàárọ̀ yìí ọmọ bàbá tíṣà o. mò ń jẹ́. àfàìmọ̀ kó má jẹ́ pé ara ẹ̀ ló fẹ́ gbógun tì. ta ló ń tọ̀hún. àní àfàìmọ̀ kó má jẹ́ pé ara ẹ̀ ló fẹ́ gbógun tì. ta ni. pásítọ̀ mm. tó jẹ́ àwọn òṣìṣẹ́ rẹ̀ lówó ọdún méjì tó wá ń sọ pé wọ́n fẹ́ ṣèṣọ́jí gbígbógun tà àwọn amúnisìn <laughs> àfàìmọ̀ kó má jẹ́ ara ẹ̀ ló fẹ́ gbógun tì. ọlọ́run fẹ́ lò fáwọn pásítọ̀ abẹ́ẹ̀ ni <laughs> bẹ́ẹ̀ nìkan tó ní kọ́ lọ́wọ́ mú ṣòro nàìjíríà kó lọ́dún yẹn lọ́hùn oníkànga o. ébà. ó máa padà wá san gbèsè ìṣòro tó ṣe o. ta ló nítọ̀ ń. àánú máa padà wá san gbèsè ìṣòro tó ṣe. ta ló wà lójúfò. ẹni ṣe free call lóru. ok tó rò pé òun kó fà bílẹ̀ bá mọ́ á forún san gbèsè ẹ. ẹ wo ẹ jẹ́ ká máa lọ ẹ pàdé àwọn ọkọ̀ mi bó bá tún di lọ́la èmi ni olúfẹ́mi oyinẹ̀kan oníkànga àgbọ̀n ọgbà èdè mo pa kànga mi dé ó dàbọ̀. aago méjìlá tún ní ìpàdé wa lọ́sàn-án òní lórí ètò àǹfààní ọ̀tún pẹ̀lú bàbá tíṣà títí dìgbà náà adéyínká adégbìtẹ́ lórúkọ tèmi ojúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà òní á sàn o. ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí ó ń mìlú títì fresh one oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta tútù wọ̀wọ̀. fásulẹ̀ mákindé mc magic ó tún ti dé káàbọ̀ oníṣọ̀lá ìṣọ̀lá òkú ọmọ alábàájú pẹ̀pẹ̀ lórí igi gbogbo òwúrọ̀ ọjọ́ ìṣẹ́gun tuesday lẹ́yìn máa pàdé fásulẹ̀ mákindé mc magic lórí ètò ó sọ kútù wọ̀wọ̀ níkànnì fresh fm one oh seven point nine lábẹ́òkúta nine to ten a.m. ẹ̀fẹ̀ àwàdà pẹ̀lú gbígbàlejò àwọn ọ̀tọ̀kùlóòlù ó sọ kútù wọ̀wọ̀ fún ìpolówó ọjà ẹ pé zero eight one one seven six zero six one eight zero tàbí zero eight zero three five seven three zero zero three four six ó sọ kútu wọ̀wọ̀ ètò ni. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà.